عليه وسلم olówó tí anabi sọ àsọlẹ rẹ anabi ní bẹ́yìnà rọ́jòlì wà bẹ́yìnà kófòrì sọ́láàtì wà fi riwáyà tí al'ahadu bẹ́yìnà náà wà bẹ́yìnà hùn sọ́láàtì wà mẹ́m tààrọ́ ka ha fàkọ̀dì kàfàr. anabi ní gbogbo èèyàn ni ó wù wọ́n bá ní yá ayú àlàlí náà mọ̀ náà ẹ̀yin onígbàgbọ́ òdodo kálukú náà ni wọ́n fẹ́ dáhùn ẹni ọba jẹ́ mùsùlùmí yóò wù kí wọ́n kì í dá àwọn mùmínì ní àwọn onígbàgbọ́ òdodo ni àdábì ni kí lèèyàn bí wàá jẹ́ mùmínì kí lèèyàn bí máa jẹ́ mùsùlùmí ǹjẹ́ wọ́n sọ lóko mùsùlùmí nìkan níbí ǹjẹ́ wọ́n pẹran súnà rẹ̀ níbí ǹjẹ́ ǹjẹ́ abdullahi ǹjẹ́ muhammadu ǹjẹ́ yìí nìkan lèèyàn bí bí mùsùlùmí àdábì ni rárá o àkọ́kọ́ nǹkan tí mùsùlùmí fi yàtọ̀ fẹ́ni tí èsè mùsùlùmí àdábì lóhùn ni wọn. màmá ń tara kà á gbogbo ẹ̀ ń tá a bá ti rí tí è kírun àkọ́ di káfàrà àdábì ní kéfì rí o kì í ṣe mùsùlùmí o ìtumọ̀ ẹ̀ ni pé irú ẹni bẹ́ẹ̀ kọ́dà kan bá kú àgbọ̀dọ̀ jẹ́ wọn ó sin síbi tí wọ́n ń ṣe àwọn mùsùlùmí sí kì í sára wa irú ẹni bẹ́ẹ̀ bọ́bá ní bàbá tí ń kírun bí bàbá yìí bá kú wọn gbọ́dọ̀ pín ní nǹkan kan ní ogún bàbá rẹ̀ o ìtumọ̀ péyàn di kèfèrí nù irú ẹni bẹ́ẹ̀ bọ́bá níyàwó ńlé tíyàwó ń kírun kíyàwó jáwé o òpó ilé rẹ̀ ọlọ́run ọ̀yọ̀ ń dá kíyàwó mùsùlùmí wà lábẹ́ kíni kọ́ lábẹ́ kèfèrí mo máa ń examples yìí wá ká lè mọ implication kí wọ́n ròyìn èèyàn pé á. Ah, mùsùlùmí ni àmọ́ àwọn ìkẹrùn àwọn àtúmọ̀ rẹ̀ mọ̀ kàkàlẹ̀ fún wọn díẹ̀ ní àwọn àtúmọ̀ rẹ̀ ó sì wáá kúnlé ayé wa dá wa yìí kẹrin ọ̀gọ̀rọ̀ èèyàn lẹ́ẹ̀ máa gbọ́ Abdullahi Muhammadu Abdulrazaki kankan ní kẹrin yóò sì rò pé nǹkan tó kéré ni kò kéré o ànábì ní èso kọlẹ̀ yẹn bí di mùsùlùmí kìí sẹ́wù kìí ṣe bí wọ́n ti bíyàn al-ahadu alladhi baynana wa baynahum as-salat lọ́jẹ̀mú ní bẹ láàrin àwa àti ẹni tí e ṣe ara wa tí e ṣe mùsùlùmí ni pé àwọn ọmọ kírun òun ò ní kí ògbẹ́njọ́ bá ti wá kírun ànábì ló ti dára àwọn tọ̀hún o ọ̀wùlẹ̀ fojú jọ mùsùlùmí ni kì ṣe kí ni kì ṣe mùsùlùmí torí náà ẹ̀dá kan ẹ̀dá mọ̀rún lọ́nà àyàn o ẹ̀dá mọ̀rún lọ́nà àyàn o ìrun tá nẹ́bí sì ń wí yìí sallallahu alaihi wasallam òun ni ìrun wákàtí márùn péré lójúmọ́ kan wákàtí mélòó márùn ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ohun tí wọ́n gbà ìran tí ó jẹ́ pàtàkì ṣe pé ìléyàn bíi bíi mùsùlùmí nù tàbí mọ̀yàn mùsùlùmí nínú wákàtí mẹ́rìnlélógún èmi àti wọ́n lójoojúmọ́ twenty four hours lónìí sátidé nìsín nígbà tá a bá fi kí a ò ní ní sunday ìtumọ̀ ẹ̀ ní pé a ti lo wákàtí mélòó twenty four hours a ti lo wákàtí ogún àti mẹ́rin gbogbo ń dín òun wákàtí márùn-ún ọgbà lọ́wọ́ rẹ̀ tó wákàtí méjì àtàlùwàlá àti pé òkí méjì láàárọ̀ òkí mẹ́rin láyìlá òkí mẹ́rin lálàásárì òkí mẹ́ta mọ́gírígì òkí mẹ́rin ní ìṣá gbogbo ọmọ yẹn náà fílà ẹni ní náfìlà níjọ kálukú bá ń bàjẹ́ rẹ̀ pẹ́tẹ́ lálùkì àmọ́ ìjọ ọ̀nà ọmọ kan ṣe jàǹbá fún rẹ̀ àmọ́ ẹ̀rí bọ́ bá tẹ̀ wá bọ́ fún yànyẹ́nyẹ́ ọlọ́mọdé ọgbọ́ fún wa wákàtí márùn-ún ọ̀gbọ̀dọ̀ bọ́ lọ́rọ̀ mùsùlùmí o ẹ dákun ẹ dákun òdodo ọ̀rọ̀ ní o lè koro o lè jóyàn la àmọ́ kó jóyàn la láyé yàn kọ́ wá tún ó pè yíká wa máa tijú ara ẹni máa wá tinú sọ̀rọ̀ tó ń tọ̀ wọ́n àwọ̀ sàárè ni ó tó wá rò tọ́ gbá èyí sì máa ń lọ àsúná kọ́dà ń gbọ́ rí kọ́dà wa náà lẹ́sẹ̀ pé ẹ̀yin náà sì wí fún torí náà dákun gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ ń bí ní pàtàkì lẹ́yìn pé wá ṣiṣẹ́ owó yín kọ́dà bó pé yín náà lẹ́rí kọ́ lẹ́kọ̀ọ́ tá ẹ̀ bá ti wà ń bẹ̀ ọba ti kọ̀ọ̀rọ̀ bá ti tó wọn ni àṣìwọ́ ká wá ṣiṣẹ́ yìí ó pè yín ọ̀sẹ̀ yín láǹfààní ẹ̀mọ́ àjẹ́ ọmọ ní iṣẹ́ àṣúná nìkan ẹ bá ti ń ṣiṣẹ́ ń bò mí iná kọ́ bá ti mọ èèyàn la sẹ́rí bí òun ní òun ní sábì ọmọ ọ̀la ọ̀la ìtọ́ bá ti mọ ọ̀la ìwọ náà ò ní gbádùn bọ́ọ̀ bá ti kì í gbogbo ẹni tí òun bá mọ la ẹ má ti ń di pé aago kan aago kan àbọ̀ aago méjì kò ní gbádùn ara rẹ̀ yóò ti mọ̀ pé nǹkan kan ti ṣe kíni ó ti mí ìsìn lára náà gbìyànjú rẹ̀ àìmọ́ èèyàn la ní dúró èèyàn lójú ọlọmọsá àjọ ìdá àtẹyìn lọrùn ẹdá kan gbogbo ń tá a bá ń ṣe ẹjá máa yọ àyè tọ lọrùn lẹ o pàtàkì jùlọ ọ̀rọ̀ ọrùn kó ṣe pọ̀ nínú twenty four hours pàpẹ́ rẹ̀ wákàtí méjì kan tiẹ̀ tó bẹ́ẹ̀ gbogbo twenty two yòókù wọ́n ló ní ọkọ̀ mẹ́ta ṣiṣẹ́ o ọgbà gbogbo ìta bá tún náà ọ̀sán lọ́gbọ́n ọ̀hún ọ̀sán lọ́gbọ́n ọba àtàlà ọ̀nà ìgbìmọ̀ ọ̀ṣọ́gbọ́n wàhálì ọ̀sán àgbẹ̀ àwọn tó bá fẹ́ máa padà síbi iṣẹ́ wọn wọn lè máa lọ o ẹ̀dá bá fẹ́ béèrè béèrè àbí wà. ṣé kò ìyàtọ̀ wà láàrin ẹni tí ọjọ́ kó wọn lè kí rárá àdájọ́ pé ìgbà tí ọba kì í náà yóò kì í ṣùgbọ́n ọjà tí kọ́kọ́ kí já máa lọ ìgbà tó bá wà wù yẹ wà kì í sílẹ̀ yìí náà dá. ọ̀dà o kọ̀dà so àmọ́ kan sáàlù kan lọ ẹni tí ò kí rárá ó burú ju ẹni tí ò kí lásìkò lọ àmọ́ kọ̀sọ́ kan tó dá ń bẹ̀ o torí pé ń jọ́ tọ́lọ́run ó pè ká máa kírun òbí bá pé ẹ máa kí ń gbòó wù ọ sọ fún un ni pé bẹ́ẹ̀ bá kásùbá ìgbà tẹ́ kì í bẹ́ẹ̀ bá nínú òfin jẹ́nẹ́rálì òfin tọ́lọ́run kọ́dọ̀ òfin tèèyàn kọ́ bá wa nǹkan méjì wọn bí máa ń mọ̀ pé nǹkan mélòó nǹkan méjì ó ṣe é ó sì ṣe é bá a ti ní ó ṣe é tẹ́ńtẹ́ yẹn bá mú kan wá nù rẹ̀ kọ́dà yóò jìyà nínú òfin táyé wọ́n fi fún yẹn níṣẹ́ pé ọgbọ́dọ̀ san owó báyìí o ọba jẹ́ ọmọ nàìjíríà o ọ̀sán owó èrí o wọ́n wá fi gbèdéke sí pé bí bá lè san owó èrí tọdún yìí yóò parí ní february o ọwọ́ alówó yóò ní ìrèsì ní san odi méjì odi gini ọlọ́pàá ó mú máàkì àbí kò ní mú ìyá mo lówó lọ́wọ́ nǹkan tí ìṣẹ́tẹ́ kì í san ni sọ wọlé wọlé owó nǹkan náà ń jọ ọlọ́pàá bá mú kọ́ wá ní àyẹ̀wò àpò mi ń bẹ ń bẹ lọ sẹ́yìn kí fẹ́ gbáàlì tó tẹ́ ọmọ kí fẹ́ gbáàlì lọ ẹ̀kọ́ sẹ́yìn àwọn èèyàn náà nígbà táwọn èèyàn bá ń ṣe báyìí ṣe ìlọkulọ lábẹ́ mọ́ bí lọ lọ yà ń kì í àmọ́ nǹkan tí ìṣe bá yìí ṣe ní ti ń jẹ́ pé yẹn mọ́fin ṣe ẹni kò ṣe é bófin kì í ṣe ẹ̀rọ òfin ìrun olúwa ní inna salata kanat alal mu'minina kitaban mawquta olúwa ní ẹ̀rí ìrun tá a ṣe lọ́rùn ẹ̀yẹ́dẹ́ni lórí ìrun tó lákòókò ní o ìrun tó ní kíni kan sàn jù kan lọ àmọ́ kò sí ìtọ́jà ń bẹ̀ o ti jẹ́ nù. ìyá àbọ̀lọ́ wọn gbà. Thank